sàhábà ló ṣe bẹ́ẹ̀ sáńpè ní àbúbákọ́rọ̀ kí ní agbórúkọ̀ àyíwá lójú tá ní abẹ́ kó tiẹ̀ tó dára bí kéèyàn lè sọ sí sàábé kan ẹni tó bá ní sàábé kan ó rí sọ ṣùgbọ́n tó bá tó ń lé lórúkọ rẹ̀ mọ̀ ìyẹn tó ń wọnú bá àwọn ọmọ tí ń sọ àbúbákọ́rọ̀ ló ṣe bẹ́ẹ̀ ànájú wa sọ zádàkà lọ́wọ́ ṣe rí sọ́nù ojú kòkòrò jàmá lọ mú ọ ṣe bẹ́ẹ̀ wọ́lá sa'ud ibi tọ́rọ wá wá rí ìtànàbí wá sọ lẹ́yìn ìgbàun làwọn afá wa ń tu pé á ah, tó wà lànàbí wá gbà lérò àǹkan ní wàlá sa'ud ke fa àyín àti dáa àǹkan ní afọ̀nì wọ́la tu'id à ọtí kírun yẹn wọ́la tu'id mọ́lẹ̀ kí ni mọ́ mú wa padà onírun ẹni dáná bí sọ́nà wọ́la tu'id wọ́n dánú padà ẹ̀kẹ́ ní wọ́la ta'aduni ẹ̀fẹ́ aráka ayọ̀ pé alifábẹ́ẹ̀tì kan ló jíwọ̀n àmì àbí wíwọ́ ní yàtọ̀ ń sìnṣà ọlọ́run ṣe yóò fún ẹ lójú kòkòrò àti kòkòrò ojú kòkòrò òun lọ ní kọ́lọ́n kó lé ẹkún lójú kòkòrò bí dáadáa bọ́lá táàtì wọ́n sáré wọ̀ ọ́n bọ́ọ̀dé ṣe náà ló dáa àkànní akínà àwọn kẹta sọ mọ́ dìgbà wẹ́ táwọn náà sọ lórí wíwọ́ gbólóyìn fahimtu àyà tí kálukú sí tu alùmọ́yìnwó pé ní ilé ẹ̀kọ́ tẹ̀wọ̀n ni pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ èèyàn lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó ti fún mọ́sọ́ fún kọ́rù fún èèyàn náà ti fún mọ́sọ́ fún òpé àkóńtó ń rìn ṣe kí ni wọ́n gborí sókè kò ń sẹ́ni tó mọ̀ kóun lè bá wọn lórí sọ́fù o ẹ̀dọ́ àpẹ ní àkóhun ah, tó dé wọn gborí sókè tó nẹ́rẹ̀ ti súnmọ́ ó lè rùkún bí tó dé nígbà tó wá gborí sókè yẹn wá gbégbé ẹsẹ̀ kan ẹsẹ̀ méjì láti fi kíni láti jẹ́ ìsọ̀fù ọgbẹ́ni tó wọ mọ́ṣáláṣí lọ́ti rùkú tó ló pé ẹ ti fẹ́ gborí sókè àbá mú sọ̀fà padà lẹ́yìn tó ti mọ̀ mọ́nà ọ̀yà dúró rùkú àwọn ń kírun bí èyàn abẹ́ jẹ́ ìsọ́fún wá rùkú bá wọn ìgbàtà agbórí sókè yà mọ̀ bá jẹ́ ìsọ́fún ó wá rìn bọ̀ ìrìnlẹ̀ èdò fẹ́rìn ẹ̀rì pé yóò ti pọ̀ èyàn ò lè lọ bọ̀bọ̀ tí káyí pé níbi ẹ̀sìn kájí méjì nìyí ó ṣe kíní yóò gbé láti jẹ́ ìsọ́fún náà. náà gẹ́gẹ́ bí ẹ ṣe fi yé nílẹ̀ wa wípé ọlọ́run bá máa ń sọ̀kalẹ̀ sí a sì gbọ́dọ̀ nígbàgbọ́ sí bó ṣe sọ̀kalẹ̀ kò kàn wá nítorí kàn wá ní àdúrà tọ́lọ́run lọ pé ká ló ń ní nǹkan tó fẹ́ gbà kóhun àwọn ní sufi àtàwọn míì náà tó ń ṣe ní sufi àwọn náà máa máa ọ̀rọ̀ kan wá bí ké àwí àwọn ní sufi sì káṣọ wáì tó máa ń tẹ́lẹ̀ níjọ jímọ̀ tó máa ṣe kíní wọn kúburọ́ sáàmàbí náà máa ń sọ̀kalẹ̀ síbẹ̀ àmì lọ́tọ́ máa ń mi lọ́nà àmàbí náà máa ń tí wọ́ọ̀rọ̀ báyìí náà ṣe ká gbàdà mi ní àdéká máa wádìí ká gbàgbé òun náà bẹ̀. Jazakumullahu khair ọlọ́mọ ń sọ̀kalẹ̀ sí pàmà dẹ̀m̀bẹ̀lẹ̀ àrí kìí ṣe lórí ilẹ̀ o ń sọ̀kalẹ̀ sí mo pàmà dẹ̀m̀bẹ̀lẹ̀ ẹ̀kọ́ àwọn tún bí àwọn tẹ̀ ní sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ló ti wà ní gbogbogbò gbogbo àyè tẹ́lẹ̀ náà ó ti wà ní omi yìí wúwà ẹ̀ wúwà lẹ́ ń wò yìí kí náà ṣe wúwà yẹn ọlọ kí láti olú àti láì fún ajọ́ ẹni wahdatul wujud ẹni al-hulul ẹ̀rí tí ọlọ́run ti kó sára gbòǹkà ìròrí burúkú ni sẹ́mọ̀ dẹ̀ndẹ̀ lálọ́n sọ̀kalẹ̀ náà àwọn aráwọn ìdúfin náà ní ìròrí kẹfẹ́ àbẹ́bí náà máa ń sọ tí wọ́n ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ ẹgbẹ́ ní àtọ́ tuntun tó jọjúmọ̀ yẹn tí wọ́n tó kéré jọjúmọ̀ náà nígbà pé ń sọ̀kalẹ̀ tó bá sì dé agbọ́dọ̀ gbà lálejò àwọn àti asọ̀kóńkóló tọ́mọ̀ kókó náà ti sàkíkọ̀ rẹ̀ kí olóde gíní tí ó lè fi sùn wọ́n wá tẹ sáàní wọ́n tẹ́lẹ̀ fúta ní ànẹ́bì wọ́n máa sọ ara àwọn eléyìí pátípátí ànábì ń lọ́rọ̀ ànábì ń bọ̀ ibo ni sí dé ṣeun lásìkò kan náà ọlọ́run máa ṣe ládùúgbò yìí nìkan mélòó ni máa kọrin yó lásìkò tí ń retí rẹ̀ ń gẹ̀dọ̀ rẹ̀ ti dún déédéé nígbà johnson jésù mélòó wá ní lásìkò kan náà ń retí rẹ̀ ń retí rẹ̀ bá mú ròrí kí ròyìn tẹ́ bá ní tẹ́ǹtà sọ́lẹ̀ fún ẹjẹ́ àmọ́ jésù ànábì ti wá ní òjò lórí aṣọ ti yín ànábì sì ti kú níbo lànábì wà inú kọ́bù rẹ̀ ànábì ní ẹ máa sàṣàlátù fún mi níbi tẹ́ ẹ bá wà àdìsó lè lẹ́ni o fàyínà sàlátà fún tẹ̀bọ̀lẹ́gbò ní high school gbogbo bí tẹ́ ẹ bá wà àṣàlátù yín wá ń ṣe kíni

ọlọ́run ti léèwọ̀ fúnlẹ̀ kó jẹran àwọn ànábì ọlọ́tọ́ bá tún síbẹ̀ ètò òkè títí bá wà yín nínú sàárè tó dáa máa bá mi. ànábì ní ẹ̀mọ àtàtàlátù máa bá yín dídẹ́ ní ṣe àtàlátù ní mọ̀ lọ bóun. sùránàlá oríṣiríṣi ìròrí láàmú ẹni bíbí ilẹ̀ yorùbá náà ní akọni wọn ti lọ gbogbo wọn náà ń gbọ́ o bẹ́ẹ̀ bá jẹ́ jẹ́ dé mọ̀dínà kí ni mọ̀ ṣe. ó mọ̀ pàtàlátù rántẹ́ ìtọ́ ọmọ ẹyẹ máa fi ránṣẹ́ ìwọ́ àlàbọ̀ tẹ́ńtẹ́lẹ̀ nǹkan mi lẹ́ ń ṣe o kìí sànẹ́bì tí wà lẹ́ ń sàtọ̀ látò ẹ ẹ sọ́n tẹ́ ẹ tátọ́ lẹ̀ fún ìyẹn ni ẹ jẹ́ ká mọ̀ eléyìí ò sínú lànà táwọn ẹni ọlọ́run tí wọ́n dúró tì àwọn àtìjà ní àtàbẹ́ẹ̀ lọ àwọn ẹgbẹ́ yẹn lẹ̀ ìgbà tó ti gbélé ìpè sọgọ́rùn ọdún àkọ́kọ́ kejì kẹta kẹrin karùn kẹfà àpárẹ́bí ti lọ nǹkan ìṣẹ̀lẹ̀ àmọ́ tó ń jẹ́ báyìí kọ́lọ́n kó ṣàánú wa. ìtọ́ wa ń tẹ́lẹ̀ ìgbìn láàrin ara wọn gan àwọn àtọ́ tó ti rọ́lẹ̀ ń pa o táwọn èé ṣe àbí táwọn èé ṣe irú nǹkan táwọn ò mọ́. tẹ́lẹ̀ àwọn máa ń tún wọn rí ṣùgbọ́n ń sọ Kwẹ́sìtàn mi ni pé gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé fún wa nípa pé bí àwọn àmì ìgbẹ̀yìn ayé nípa pé àwọn èèyàn máa kú. So kó wá ṣẹlẹ̀ nípa pé kó já sí pé wọ́n ń pa àwọn ẹran bóyá bí èèyàn wa níbì kan. Ǹjẹ́ ṣé àwa náà lè raise support láti pé ta kún àwọn èèyàn tí wọ́n fẹ́ jẹ́ kí nǹkan yẹn kí ó máa àpòmọ̀ yẹn ni pé gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ń lọ gangan nípa pé bí ẹni tí à ń pè ní Sunday náà. náà máa ń pa àwọn èèyàn wá nìkan. àkọ́kọ́ á ní àwọn èèyàn wa wo fáwọn fámìlì wa. eh? àwọn fámìlì wa àwọn fámìlì fẹ́ràn ìpolúdẹ àwọn òwò náà ń bá wọn jà ìfẹ́ níbèrè tí ó wà lábẹ́ ìbéèrè pọ̀ àwọn àwo bá fi wá lọ báwọn ẹ̀yẹ́ ń jà fámẹ́ni tí ó pààyàn ìka tó bá tẹ̀mí sí ni wọ́n bá gé àbí akànlé bí ẹni ẹ̀ pé ẹja fi ìlú kẹsì gbogbo aráàlú bá yí o tọba ti rí òun mọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ kó mọ́ ó àmọ́ ọkọ̀ wọn. lẹ́yìn náà gbogbo elédè tẹ bá ti rí elédè báyìí ni ẹ̀rí kó ṣe lójú yín kò ṣe o ẹ̀ mọ̀ pa wọn. òkè àwọn èèyàn wa wo kí pẹ́tẹ́ àwọn ẹ̀jẹ̀ yẹn wa pẹ́tẹ́ pẹ́tẹ́ lédè wa rẹ pé elédè míì nẹ́pa ìyẹn tẹ̀yìn wa àkàwọ́ gbéra ìyẹn mo bí ká àwọn èèyàn wa àwọn fóònù ẹ̀dẹ̀ jẹ́ èèyàn wa. gbogbo àwọn nǹkan yìí ló níbi ìfarabalẹ̀ àwọn mùsùlùmí gbọdọ̀ fojú ẹ̀sìn wò tí wọ́n bá jáde ẹlẹ́yàmẹ̀yà tó bá kú síbẹ̀ ọmọ ìfàtòhún jà ìlíyà irúkú jà ìlíyà jọ sí táyà ń kú kẹ́sì tó dé irú ẹ̀ ló dé kíní lókùn. tá a bá rí apààyàn gan ilé ló pààyàn báyìí o ìjẹ́ tó ń tó kù fẹ́mi àtẹ̀kẹ́ mú ẹ lọ́pá gbélé pé àmọ́bí ló ti pààyàn àkàmọ́ bẹ́ẹ̀ àbẹ́bẹ́ ẹ̀kọ́ ni táàmù ọgbà alágbájá ló pa wáyé ẹni tó bá pààyàn ní irú sẹ́yìn báyìí kí lòun náà lọ́dọ̀ náà apààyàn tó bá tẹ̀ wá kàmọ́ bẹ̀ gan-an sọ èso lórí tó bá tó pa ẹmọ owó o.